إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلي لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أكيبوا يا ما يا وإن السلام السلام عليكم ورحمة الله وبركاته èyí tí ẹ wá sí bíbáyé ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́rùpá ní mọ̀hádọ́rà fi ẹ bínú ọ̀fà ni mo ti ní lẹ́tọ̀ ìjọ ẹ̀ gẹ́gẹ́ bí èyí tí a ń bá lọ ni pé lónìí àwọn ọ̀rọ̀ míì tó sáà tó rárá sẹlẹ̀ láàrin ọdún rẹ̀ àtòmí tí ó jẹ́ pé èyí tí sọ òun náà ni mo yẹn ní òní kéèkéé sí gbogbo èèyàn à ń sọ̀rọ̀ níbi rédíò yẹn ó ti ṣe àwọn níbi rédíò ní níbi ti rainpower ní ìbàyí ní ọjọ́ jímá aago mẹ́rin àbọ̀ sáàgùn márùn wọ́n náà máa gbọ́ aago mẹ́rin àbọ̀ sáàgùn márùn ní ti ọ̀kín lọ́fà ní aago lóòjọ́ tùlàsá Tuesday ní aago mẹ́wàá àárọ̀ sí aago mọ́kànlá inshallah almohim kájúmọ́ fẹ́ sọ̀rọ̀ lélérí ní gbogbo nǹkan yẹn ní kúkùkú òun náà ni àwọn nǹkan tí wà ní àkọọ́lẹ̀ yìí àkọ́kọ́ tá a bá fẹ́ pa ẹran ṣé dandan ni ká kọjú ẹ̀ sí kíblà àbí fífẹ́ àbátẹ̀ fẹ́ gan àbúbá àbí ẹ̀sìn islam pa wá láṣẹ pé ká kọjú ẹ̀sìn kíblà amúrù wujub aw amúrù istihbab ẹlẹ́ẹ̀kejì tá òkú bá kú tí ń pọ̀ká kú ṣe alìkọjú ẹ̀sìn kíblà àbí bẹ́ẹ̀ kọ́ tí a bá bẹ́ gbé òkú sínú sàárè sákọjú ẹ̀sìn kíblà níbi tí a ń kọjú sí kírùn ẹ̀kẹta oṣù Muharram kí ni tó tọ́ fún ọ láti pé ṣe mẹ́ ẹ̀kẹrin ìjẹ́lá wá fẹ́ lọ sí ìdì ọdún léyá para wa lọ ni àbá jẹun ká tó lọ tó wá jẹ́ sí pé ó ti tẹ́ bá tó fi tẹ́fì ilẹ̀ jẹun yẹn sọ̀rọ̀ ẹ̀ka parí òun náà ni pé ẹran pípa léyá ẹran pípa fún léyá ìjẹ́jọ́ ìdí nìkan ni àbá tún lè pánjọ́ kejì àbá lè pánjọ́ kẹta ó ti yé tọ̀ òjò báyẹ̀ lọ náà ṣáàlà máa tètè máa yan kíákíá tí àsìkò fi gbà mí inshallah àkọ́kọ́ náà nípa pé ta bá pa ẹran ta fẹ́ pa ẹran ẹran lé àlọ́ pa ní o àbí ẹran tó fẹ́ jẹ ẹni ẹran tó bá láti fẹ́ jẹ ǹjẹ́ ká kọjú ẹ̀ sí kíblà ká kọjú ẹ̀ tá táwọn èèyàn ń sọ pé ńgbà náà kọ́ agbọ́dọ̀ kọjú ẹran sí kíbla ibi tí àwọn èèyàn ń kọjú sí kírun ọ̀rọ̀ lásán tí ò lẹ́rìí látọ̀dà nẹ́bì nù kò ní ẹ̀rí kankan látọ̀dà nẹ́bì yàrá ibi tó bá wù ọ́ lọ́ọ́lẹ́ kọjú ẹ̀ sí tó bá ti fẹ́ pẹ́ ẹran má wulẹ̀ sọ kíbla kankan ibi tó bá ti wù ẹ́ lọ́ọ́lẹ́ kọjú ẹ̀ sí láti pẹ́ ẹran àákàn máa ń sọ nǹkan tó jẹ́ sí pé ní wàkẹ́ ìyàwó gan yàní ní ìṣesí wa gan kò rọrùn tí sẹ̀ríà ò sì pa wá láṣẹ a kàn máa sọ lásán tí ò ṣe tí ò wọ́k ìtẹ́ tí a ń sin òkú sí níbẹ̀ yẹn nísìn gan kódà àtàwọn tí ò sin òkú sí ìtẹ́ àwọn tó ń sin òkú sílé gan fúnra ara wọn èèyàn mélòó nínú wọn kan mẹ́ṣẹ́ ẹni tó yẹ pé gbà tó fẹ́ sin òkú sínú tó fẹ́ gbòkú sínú tẹ́ ó kọjú ẹ̀sì kíbla wọ́n mọ kíbla ni ebá kan sin òkú bó ṣe rí ni tí dẹ́tọ́ ìjẹ́gbọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti gbé e kalẹ̀ wọn ò kọjú ẹ̀ sí kíblà tẹ́ bá dẹ̀ gbókùn yí débẹ̀ yí tó bá gbókùn lè sí tẹ́ bá ṣe gbẹ́ náà lẹ́ ń gbé síbẹ̀ àákan sọ̀rọ̀ lásán tí ò wọ́k irun gan tó yẹ pé ọ̀ràn èèyàn nínú ṣòrótù sí àti sọ̀láàdì ni ó wà ìpé tàbá fẹ́ kọjú sí kí tàbá fẹ́ kírun ká kọjú kíblà mọ́sálásí mélòó ní lọrin ló kọjú kíblà mọ́sálásí mélòó ní lọrin àágán sọ̀rọ̀ lásán lásán tí ò nítumọ̀ léyìí tó yẹ kó lẹ́rìí pé agbọ́dọ̀ kọjú skibla láti kírun bá ẹni tó bá kọjú ẹni bá kírun tí ò bá kọjú skibla kò nírun ẹ wá wo mọ́sálásí àdúgbò yìí dá èyí tó bá kọjú skibla mẹ́ mélòó ni ó kéré gan èyí tí aláàpá wá láṣẹ nìyẹn ẹ láti kí ni wàhálà tẹ́ wọ́n ń fúnra yín níjò lẹ kọjú òkú yín sí kíblà ńgbà tẹ́fẹ́ gbé sí sàárè àbígbà tó fẹ́ pọ̀kà kú gan níjò lẹ kọjú ẹ̀ sí kíblà rí so ní eléyìí ń kọ́ gbà tí ó bá tún wá lẹ́rìí kí lẹ́ fúnra yín wàhálà kò lẹ́rìí kankan yé nípa ẹran tàwa wíyí o pé ẹran kọwa ní ọkọ̀ ojú ẹ̀ kíblà kò sí ẹ̀rí kankan fún látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam èrí tí wọ́n máa ń lò lórí ìyẹn ipa gbọ́dọ̀ kọjú ẹran sí kíblà dọ̀ ìfún ní hadisi yẹn tàbá wo tíra yìí ẹni tí ò bá ní kó lọ rà á torí mi máa ń dàrẹ́ tì í síbi tíra kẹ́ lọ kà á bóyá yóò ṣe àǹfààní fún fún fún wa insha Allah tabawo tíra yìí ó gbìyànjú níbẹ̀ dáadáa níbi tíra yìí ziyadatu thiqa fil asanid wal mutun والموازنة بين منهج المتقدمين والمتأخرين والفقهاء والمحدثين في قبولها وردها تعليف أمر عبد المنعم سليم حفظه الله قولوا شترا هنا nígbà tó ń lọ sọ ọmọ hadisi yẹn wá pípa ẹran léyá àbí pípa ẹran níbi sọ́fà wa mẹ́à wà sábàwà mùsùlùmí yàní 157 ó mú hadisi tí wọ́n máa ń lò gangan wá fún pé tàbá fẹ́ pẹran o kákọjú ẹ̀ sí kíblà tàbá jìdẹ́ pẹran léyá kákọjú ẹ̀ sí kíblà ó hadisi yẹn wá nínú Abu Dawud عن طريق عيسى بن يونس حدثنا محمد بن إسحاق عن يزيد بن أبي حبيب عن أبي عياش عن جابر بن عبد الله قال ذبع النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أفرانين أملاهين موجعين فلما فلما وجاهما قال ẹwọ gaba هو نيو o نبي náà bẹ́ẹ̀ lónìí ipe ànẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ sáńgbà oúnjẹ ọkàn ọpọ̀ ẹran àgbò méjì tó funfun méjì tó rẹwà méjì tó tóbi méjì ó sápa ìgbà tí ó pa ń kọ́ ìgbà tó kọjú àwọn méjèèjì sí kébìlà nígbàfẹ́ lò ní àdísì yẹn náà ìyìn tàdísì bá ti wà sọ̀híhù tó lálàáfíà tánàbí sọ́lò tọ́ kí ló kù tàà lè ṣe ṣùgbọ́n àdísì yìí tá bá wà lọ wò àkọ́rọ́jà ibn Majah من طريق إسماعيل بن عياش عن ابن إسحاق عن أنه قال عن أبي إياس الزرقي Ismail bin Iyash tó wà nínú hadisi yìí dọ̀ífù ni dọ̀ífù ni ẹni tàwáwí yìí nísìnyí majahulul hal ni wàlámi wàsíkòhù mọ̀tàbírùn lóòótọ́ ìgbàtí hafiz tó sọ̀rọ̀ tí ẹ̀ ó ní makbolu ni bákan náà ní jásí tí hafiz ibn hajar tó bá sọ wípé makbolu ni àwọn ọ̀rọ̀ hadisi kan ìwọ́ tó ọjọ́ máa kẹ́kọ̀ọ́ ìtí ń sọ fún ọ ní pé lọ wá ọ̀nà míì fún hadith yẹn tó bá ti rí makbul lẹ́ni yí tó wà náà ìsinádọ̀ hadith ìwọ́ tó ọjọ́ máa kẹ́kọ̀ọ́ ń sọ fún ọ pé lọ wá ọ̀nà míì tí hadith yẹn bá gbọ́ ọ̀nà míì wá tọ́nà míì bá wá fún hadith yẹn tírú ẹni tó wà níbi ọ̀nà alákọ̀ọ́kọ́ yẹn kò sí níbẹ̀ mọ́ táwọn tó ṣe sàn wà ń bẹ̀ hadith yẹn ó jẹ́ lílò tó bá yẹ pé àtúnrọ́nà míì fan arọ́nà míì tó bá yẹ pọ́nà míì tá a rí yẹn irú ẹni tó wà níbi tọ́hún náà ló wà kò ní lò ó lónà fi sọ pé màkúbóòlù tó àti rí báyìí ní o ọ wá ní nísìn gbàtà rí báyìí ń sìn kò sí wàhálà kankan ń bẹ̀ máa ń àdísì gangan àkọ́rájáhù imamu ahmad imamu ahmad mú àdísì yẹn jáde nínú imamu ahmad an amr ibn abi amur an an ibn abdullah an jabir zikri ziyada ó mú ọ̀rọ̀ yẹn wá láìsí pé ó sì àlékún pé ànábì kọjú ẹran yẹn sí síbi tá àti ń kírun bí tá àmà ń kọjú sí kírun ó sọ bí kò sẹ́ ó ní àdísì yìí ni sọ̀lẹ́tùmá Rasulullahi sallallahu alaihi wasallam ìdàlà àdà òun kírun pẹ̀lú ànábì ọdún léyà falamma sarafa ìgbà tó páyìndà àtàbí caption ó mú àgbò rẹ̀ wá fàzàbá àhò ló bá dù kò sí ń bẹ̀ ìpé kọjú ẹ̀ sí kébìlà tọ̀ tábá wá tún wò nísìn àbáfẹ́ eléyìí táàfẹ́ lo eléyìí nítorí ọ̀rọ̀ díẹ̀ tó wà lára eléyìí nípa sama ilmọ̀tọ́lé bin abdullah bin jabir káwà lọ wúnú sọ̀yí muslim gbogbo alá ní sọ̀yí muslim ń lé ó ti dá fún abáhùn 1557 abu dawuda náà lọ 2792 tọba ti lọ wo ń sìn min tọ́ríkì yazid bin qasid an ọ̀rọ̀ bá an urwa bin zubair an ummil mu'minina aisha radiyallahu

àmọ́ ẹran tẹ bá ti fẹ́ pa tẹ fẹ́ dú tẹ fẹ́ jẹ ibi tó bá wù ọ lọ kọjú ẹ̀ sí tọ́ mọ kíbla gan fúnra ara rẹ ọ kọjú ẹ̀ sẹ́yìn kíbla tọ́ ọ bá tọ́ bá ní èyí ṣe mẹ́rin wa pé tó bá wù ọ lọ kọjú ẹ̀ sí kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí ni kò ó jẹ́ táwọn bàbá mi wọ́n mọ́ kíblà bá wọn náà mọ́ ò wọ́n sì tún wọn jà lórí pé wọ́n kọjú ẹran sí kíblà tẹ bá dáadáa ní sìn ọyá bàbá sàlàyé kíblà ìbò lákọjú ẹ̀sìn kò mọ́ yóò kàn wo mọ́sálásí àdúgbò wọn ó tán ibi tó kọjú sí wọ́n náà wo tí mọ́sálásí kọjú sí wọ́n lásí tó kálùkù mọ bí títì bá ṣe rí àwọn míì sí mọ́ wọ́n ní àwọn bàbá tó kọjá ní wọ́n lálàá wọ́n sọ pé wọ́n lálàá báyìí dé wọ́n jí báyìí ìyá ẹni kíblà ìgbónájú wá mú kíblà nínú àlá èmi ò gbọ́yìn orí alábáwò ìyẹn tó sẹ́ mọ́ wá kíblà pẹ̀lú àlá tó kílà so ní ilé yìí ìyẹn ti kọjá ìníma ọ̀ràn tí ń lọ́pọ̀ ó jìnà púpọ̀ tọ́ ìyẹn jálá àkọ́kọ́ báwọn tàòjí ò lè òkú kákọjú ẹ̀ sí kíblà bí a bá ń pọ́kọ̀ akúkú lọ́wọ́ gan fún ara rẹ̀ a ẹ̀ sí kíblà náà bá ń kọ́kọ́ akú lọ́wọ́ gan àlékọjú ẹ̀sì kíblà so hadisi tó wá fún gangan again hadisi yẹn gan dọ̀ífù tó ni kò sí hadisi tó fún wá fún pé ẹ wá fẹ́ kò kún pọ̀kakú kẹwàá mú ẹ wá kọjú ẹ̀sì kíblà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá gbé sínú sàárè ẹ kọjú ẹ̀sì kíblà kò sí ẹ̀rí kankan fún gbogbo hadisi tó wá nípa rẹ̀ dọ̀ífù ni ẹ ká wo tíra yìí náà kitabul janais إعداد نبيل بن محمد محمود أما بالشرع شيخ محمد بن صالح أسيمين في شرع ممتع وشيخ الباني في أحكام الجنائز رحمه الله tàbá lọ wo tíra yìí nìsìn àárí kó náà má ó sọ̀rọ̀ yẹn níbi báyìí ní ó ti é torí gbogbo nǹkan tí a ń sọ láyé láti pé kí a fi mọ kí ni nǹkan tá ànẹ́bì láfihàn ànẹ́bì kíká ṣe ká fi gbọ́n kúrò ní tókè níbẹ̀ ẹ̀tí òun náà lálàyé tí a ń ṣe láti pé ká mà tọ̀ tíra yìí sọ pé ó ní níbi 245 tí mo wí ẹ ó láwọn èèyàn máa ń lo hmm, ibi ìkọnù kan fẹ́ kà ní tí ìfi ìka fẹ́ kà bẹ́ẹ̀ níbi 2 níkàún náà o níbi 35 ààrì níbẹ̀ ó ní mọ́dà yóò ṣìrà olè máa yẹ kó nù bí jánibí mùkútàdìrì

ọ wá ní ìntayásàrà ìntayásàrà tó bá rọrùn ìlàkíblà ó ní tó bá rọrùn láti kọjú òkú yẹn tí bá ń kọ́kà kú sí kíblà ó wá ní wàkọ̀dì tálàfà áàlùlẹ̀ ilmi fi zàlẹ̀ àwọn àfáà sí ìyapọ̀ ẹnu nípa rẹ̀ tí òkú bá ń kọ́kà kú sákọjú ẹ̀sí kíblà àbá ní kọjú ẹ̀sí kíblà ìdí ìwò ni yapa tẹ́ ìyapa àdíṣẹ́ olálàáfíà ní yapa ara bíyàn sí ma ń ka tíránù wọ́n náà ti ma pé àdíṣẹ́ olálàáfíà ò sí kílẹ̀ yapa sí ìntàlùkọ̀dí ìyà ẹ́dà padà sí pìlẹ̀ ni kò sẹ́rì fóònù kò sẹ́rì kẹ̀kẹ́ fóònù àmúgbà tí òun tún wá fi kún rọ́rọ́ ó ní walakin wárada àmbádi sọ̀hábà ọ̀sálà ṣùgbọ́n ọ̀rọ̀ wá lápá àwọn sọ̀hábà tán ṣe bẹ́ẹ̀ àbọ́tán sọ bẹ́ẹ̀ ó sì wá lọ́dọ̀ àwọn sálàf hmm, irọ́ ńláńlá ni èyí tó fi kún irọ́ ńláńlá àwọ́ wàá sọ fóun náà ní sí pé kó músà abẹ́ ẹyọ kan wá tó yẹ sí pínpà tó fẹ́ tó ń ṣe mọ̀tádẹ̀rù tó ń pọ̀ka kú ipe wọn kọjú ẹ̀sì kíbla kó mú akú tó bá tó bẹ̀ kárí kó mú sàábì àyàn kan àgbàtà nẹ́bì fẹ́ tó fẹ́ kú sán kọjú ẹ̀sì kíbla kó mú akárí kò sí sàábì ẹyọ kan tó yẹ pọ́n kọjú ẹ̀sì kíbla àgbà tó fẹ́ kú kò sí ó kà sọ̀rọ̀ lásán ní àìní níparí wọ́n náà ti sọ pé ò lẹ́rìí gbẹ́tọ́ ti ní ò lẹ́rì wádàdà sáàdìsá irọ́ tábìí nìkan ní a rí tábìí méjì nìkan la rí tábìí kan wọ́n pè ní àtọ́ọ̀ àtọ́ọ̀ òun gbà pé kẹ́kọ̀ọ́jú òun sí kébìlà nígbà tó fẹ́ tí pọ̀kọ̀ akú ni o ẹ máa yẹ o náà pè ní pọ̀kọ̀ akú ìgbà tán pè ní pọ̀kọ̀ akú ni pé nígbà yẹn náà nígbà bá rẹ mọ́ná tọ́rọ aláà ti sọnù Kùránì ipò nígbà bẹ́ẹ̀ ni tó bá ti dé pé ikú ti dọ́dọ̀ rẹ̀ tí pé táìmù yẹni tí wọ́n ti rápẹ̀rẹ̀ bí ẹ̀yìn sí máa ń sọ pé ọ̀rọ̀ bàbá yìí lágbára ń lọ táìmù tí tí wá ti bẹ́ẹ̀ yẹn tọ̀ táìmù yẹn àtọ́ ò òun lóun fẹ́ kíyàn kọjú kù sí kíblà tábìí ni lágbè ní tàbí yón òun làwọn tí wọ́n tí a ń gbà láwọn sàbí lọ àwọn tán tẹ̀lé sàbí ẹ̀dùwàmùlá àlè ẹ̀rọ ìmọ̀hùnlá ẹnìkan ṣoṣo ní o àtọ́ ònìkan láàrin gbogbo tábìí yẹn o Sa'id ibn Musayyib òun náà tábì wá ni látà mí kìbárì tàbíìn ló wà nínú àwọn àgbà tábì ni nígbà tí ń pọ̀kọ̀ kan ṣe wọlé nínú àwọn tó wà ń gbà náà ó bá sọ fáwọn tó wà ń pè kílẹ̀ ń wò wà jíhù ilẹ̀ kíblà ẹ kọjú ẹ̀ sí kíblà ó bá tẹ́lẹ̀ bí mùsùlùmí lòun kílẹ̀ ń kò sẹ́ẹ̀dì kankan fún ọdá ìsìn tàbí ìkan ni tìbárò tàbí ìyìn Sa'id àṣírí àtọ́ ti ẹ̀ tó ń sọ bẹ́ àtọ́ òun náà mẹ́rin wá o tọ̀ Sa'id ibn Sayyib Sa'id ibn Sayyib òun ti ma pé kò sẹ́ẹ̀rí fún ló jẹ́ kó takú máa lọ pé kílẹ̀ ń kọjú sí kíbla sí ẹmọ̀ tẹ́ ẹ̀kú o ìyẹn ni wàhálà tá a máa ní irú àwọn ayẹ ìwà kọjú sí kíbla ó wá sọ́dọ̀ lè jẹ́ náà bọ́ àgàn fúnra wá wàhálà ní o so níbi eléyìí kọ ìyẹn nù ní níbi eléyìí báhùn náà àwọ́lẹ́nù bá ṣe rí inú tọ̀ wa ó wá yá ó wá dé bíbà yìí àfáàyí tó wá mọ́ ọ̀rọ̀ wá ní ibi báyìí náà ó wá sọ wípé níbi sọ́fà ṣé mo ti ka sọ́fà tí mo dákọ sọ́fà alákọ̀ọ́kọ́ ok tọ̀ níbi sọ́fà mẹ́àtẹ́ẹ̀nì wà wa àrùbáhùn yáà ní mi wà kí ni eléyìí 245 tó ti yé ó wá sọ yí pé ó wá mú hadisi kan wá lẹ́yìn nàbí yẹ sallallahu alaihi wasallam qala al-ka'batu qiblatukum ahya'an wa amwata ó mú hadisi yẹn wá pé kàábà ni kíbla yín níbi tẹ́ máa dojú kọ nígbàtí ẹ wà láàyè àti nígbàtí ẹ bá kú ó wá mú hadisi wá ẹni tó má hadisi wá bó ṣe nà ń blára nù ó ní hazal hadis da'if o má nà búlálà ti ẹ̀ pé ọ̀gbọ́ àdísì yẹn kọ́ dọ̀ífù ni ìgbà tó nù tún wá parí ọ̀rọ̀ illa anna lahu shahidan min hadisi barabun mahrur bóyá yìí pé ń kọ́ ó ní ọ̀nà míì tí àdísì yẹn gbà wá tó jẹ́ sí pé na hadisi barabun mahrur so ti tọ́ hadisi barabun mahrur yìí wọ́n ti ṣàlàyé rẹ̀ òun náà ni tún pè pé ọ̀nà míì yẹn gan mursal أبي قتادة مرسل عبد الله علي علي ولا عبد الله مرسل أبي قتادة ni hadith yẹn so wàlẹ̀ mursal la yuhtaju bi ní tó bá pè ní mursal àìlò so fẹ́ pé ìtọ́tún ní ó ní ọ̀nà mí igan dọ̀ífù ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ńgbà tó wá dé bẹ́ẹ̀ tó ní dọ̀ífù ni ṣùgbọ́n ṣe Albani rahimahullah ó hasana hadisi ó sọ pé hadisi wà hasan okay ṣé ò tó wá gbà pé wà Hassan gan kò sí problem tẹ́bá ní ó wà Hassan kò sí problem káwà padà sí Nailul Awtar li Shawkani ó ní tíra yìí ó wá sàlàyé lórí hadisi yẹn ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí hadisi yẹn láta bá sọ pógbà Hassan tẹ́bá ní alèlò àwọn wá sàlàyé mẹ́gbẹ́ àlèlò fún pé ká gbókù sí kíblà kódà àlèlò fún pé a lè kọjú òkú tó bá ti kú sí ọbẹ̀ gbé sínú tẹ́ka kọjú ẹ̀sì kíbla a lè fún fún ẹni tí ń gan nílò àtọ́ lè ṣọ̀ká ni òun sọ bẹ́ẹ̀ ó sì sọ lórí ṣọ̀ká ní èmi kan pé ló ń bídíà o ọmọ ni tó ní mo ṣọ̀ká ní ọmọ òun máa ń parọ́ náà èyí sì mí pé ṣọ̀ká ní ní òun bídíà lóòótọ́ ó kó sí zèdíyà zèdíyà mi ṣùgbọ́n ti kò ó padà fi sẹ̀dí alẹ̀ pápátá wàṣẹ́ Muqbil fil Yaman rọ̀dé ó jẹ́rìí sọ̀rọ̀ yẹn ǹjẹ́ tiẹ́ so ní délé àwọn tí ń bá dákọ̀ ní ẹmọ dákọ̀ ní sì dìfẹ́ǹdì ẹ̀ tèmínú ẹ̀dákọ̀ bọ́nà Hajar mo wà lórí ẹ̀ náà ni ìkú olórí ẹ̀ ó ti yẹ́ ìsìn kẹ́ẹ̀dákọ̀ Abu Hanifa ẹ̀hẹ́n so mo wà lórí rẹ̀ bá náà ni kò sí tó kàn pẹ̀lú tiyín èmi ò rán yín sẹ́ ǹjẹ́ tiẹ́ tó bá dojú àìkìyàmọ̀ bí m mo bá pè ń kéfèrí lè mi ó kọjá ní ò bẹ́yìn tẹ́ pé mùsùlùmí ni nígbàgbé ẹ̀mà ipé ewu ńlá ni kẹ́ pé kéfèrí mùsùlùmí méjèèjì ló lè àwọn èèyàn máa sá fún ẹ pé ẹmọ́ pé ẹ kéfèrí tó pé mùsùlùmí Allah wọn ẹ̀kọ́ wá jìnà gan èmi ò wá bẹ́ẹ̀ kéèsì wá wá èmi rí evidence pé kèfèrí ní ẹni àwọn àyíwọ̀n ayí àwọn àfáà kan pé kí ló kàn mí ó lè mọ́ pé èyàn kó sí kúfúrù ohun ò pé èmi pé ọwá ni mo jẹ̀bi tóun náà sì gbà kó kó sí ẹ máa wo àbò kí wá ní wàhálà bẹ̀ àwọn tán bá pé gbọ́nwò pé wọ́n kẹfẹ̀ ní tápó sí kúfúrú nǹkan tán máa ń sábà sọ ni pé àwọn gbé àwọn wá excuse pé wẹ́yà kò sẹ́nìkan tí ó sàlàyé fún àwọn ènìyàn ayẹ́ pé òun mọ́sù bìdìjáàlì níbi àkídà èmi ò sí mú kí wàhálà tèmi ni sì gbé pé ó ìṣèhádì tíra ń bẹ kò sí jihadi kankan fìlà àkídà torí pé àwọn sàábé gan ò yapa àkídà máa mú fún yín wọn ò yapa bí mọ́sálà ẹ̀yọ̀kan bí àkídà níbi fúrú náà ti yapa ọ̀rọ̀ alùwàlá ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ òpin kankan náà ti yapa àmọ́ ti mẹ́rin wọn tọ́lá nẹ́bí wọ́n ti padà sí ibẹ̀ tàwọn alágídí o a tún fún alẹ́rẹ́ ànẹ́bí máa lọ dápọ̀ àwọn àjọ́tíyé <laughs> ànẹ́bì lọ́bì gan <laughs> àwọn sàábì lọ́bẹ̀ ọwá nígbà náà kọ́ àwọn ṣéwù yóò lọ́bẹ̀ tọ́kí wọ́n á pè mí bẹ́ẹ̀ in tó bá ti dénú sàárè tánàbí bá tó bá pẹ́ àdísì ti wà tánàbí sọ wọ́n pé má dá takúlù àdáhàdà rọ̀jùl kí lọ fẹ́ sọ nípa <laughs> sallallahu alaihi wasallam nínú sàárè lọ́wọ́nú sọ́yí Muslim sọ́yí ní àà

àfá ló ń tẹ̀lé wọ́n kàkan ara mú òdúrọ wá láti núná wọ́n fi gbá ọ ní etí ni níbẹ̀ ẹnu àdísì ẹ̀ èyí tẹ́ ń pè fá musálàfún ìyà tẹ́ jẹlẹ̀ bí ṣeré òun tẹ́ bá kú lórí rẹ̀ àfá lórí ọ̀rọ̀ ànẹ́bì wọ́n ní àyà tí ò dá àfá sọ̀rọ̀ ànẹ́bì sọ̀rọ̀ wá gbọ́rọ̀ ànẹ́bì kú ọ̀wọ́lá <laughs> mo lè fún ọ ní àìmọye ṣe ìrìnṣà albani ní àìmọye fatiwa ṣe tó tún rọ̀já tó tún kò mẹ́ tó bá ti mú ọ̀rọ̀ rẹ̀ nígbà yẹn nígbà tó tún rọ̀já nǹkan tó akú lérí ẹ̀nkan àmọ́yìn ilé tẹ̀lá nẹ́bì kó sófò láyé rẹ̀ tó rọ̀wọ̀n òní sàṣìṣe nù tàfi kò lè sàábì kan tó bá ṣe mistake báyìí àwọn àfáàtà sálàfù wa wọ́n sì tún ṣe nígbà wo lè mú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ànẹ́bì làwọn òmù ẹ̀dàpẹ́ ìwò kan àwọn àfáàtà ń wí ìgàn ṣé sàábì tí wọ́n tún ṣe yẹn <laughs> ni wọ́n máa kéwú tó ní àbíbáwò wọ́n máa kéwú tó àbí ẹ̀ tó báyẹn gbàtà nẹ́bí sọ̀rọ̀ àṣírà ọmọ àtíyà obìnrin tó sọ pé ń bẹnu bọ̀kọ́rí nòhìnà àti tìbá ìlìjẹ̀náìsì akọ̀ fún àwọn obìnrin ká máa tẹ̀lé òkú lọ sí tẹ́ àdísì ẹ̀ tẹ́nu fa ó wá ní wàlàmù yóò zàmù alẹ́ ìnà ṣùgbọ́n àkànpá báyẹn nǹkan tí yáyẹ̀ ń wí ìyáwá ẹ̀ ń wí tí ń wí gangan ń wí gangan ni pé gbé kí ní ẹ̀sí gẹ́gẹ́ bí àgbọ́yé haram ni yàní òun ní ẹ̀sẹ̀ fọwọ́ fún yín kóbìnrin ó máa tẹ̀lé òkú lọ sí tẹ́ kò fọwọ́ sí bẹ̀ẹ̀ tí ó kàn sọ ipò bídá nẹ́bí gbé gíní ẹ̀sìn pa pé haram ó ní àkótó haram ipé makro ní yàtọ̀ sí bẹ̀ láàrin méjèèjì torí pé nǹkan haram nísìnyí tó bá ṣe ó ti yé nísìnyí ó jìyà lórí ẹ̀ so tó bá ṣe ó ní ládá ṣùgbọ́n makro ní tó bá ṣe wà ní ládá tó bá ṣe ò níyà so àmọ́ ìgbà tó bá ní tí èyàn ò ní ládá sí èyàn ó sáré sí ni àbí ò ní sáré sí tòun náà sọpọ́ ti kẹ́ ẹ ṣe o ara àgátà máa ń sọnù tẹ́ bá dé itẹ́ lónìí ẹ̀ẹ́rí àdísì ẹ̀ tápọ̀ síbẹ̀ o yé ìgbà tí wọ́n ṣe translation rẹ̀ sí english báyìí wọ́n ti lọ dàtúmọ̀ rẹ̀ rú ara problem tání nìyẹn wọ́n tún english rẹ̀ kò wá mú ìtumọ̀ alárúbáwá tí ó wá gẹ́gẹ́ yẹ kò wá mú wá mọ́ wọ́n wá lọ tú bẹ́ ẹni pé wọ́n aláwò yẹn pé èèyàn lè mọ́ òkùnkú lè wá sí obìnrin lè tẹ̀lé òkú wá sí tẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni tí ń wí kọ́ yẹn ní tó ń wí ni pé anẹ́bì lóòótọ́ ó pọ̀ fún wa tí anẹ́bì bá sì pọ̀ fún yàn ní ma ń tọ́ka lórí pé kí ni haram ni òun ló wá fi kún pé wàlàmù yóò zam alẹ́ ìdàn anẹ́bì ò kàn pa fún wa báyẹn yà ní kẹ́ẹ́ pé bóyá ó tó báyẹn náà makro ni ẹwùn kan báwọn tẹ bá lọ wo ọ̀rọ̀ búrú tèmí yà mẹ́ àti ọ̀rọ̀ sọ́lù sèmí ẹ̀nà àwọn èèyàn sàbífà àwọn sálàfù wa náà nù wọ́n kàn ra kọ́mẹ́ntì lérí ni búrú tèmí yà ní ọmọ àti àsàbí ni ti ẹniyẹ ẹwùn kan báwọn àgbọ́yé ti ẹniyẹ tó sọ pé ńgbà náà kìí ṣe haram ni ibẹ̀ náà tiẹ̀ sí annahayu yadullu ala tahrim ima ń tọ́ka ló pé haram ni kò lè sọ pé tọ́ka lórí makru wọ́n dẹ̀ ra yẹn fún ẹlẹ́kùnkùn tó bá jẹ́ pé àwọn àfáà yìí ni fáàmù sálàfù àá <laughs> yóò ti yé èyàn tó ti sàábé nínú nǹkan tí òun gbọ́yé lọ́tọ̀dà tí kan bá tún sọ pé tó ń ni tó bá àwọn àfáà <laughs> wọ́n a mọ́ pàtàkì sábẹ́ nìna wàláì wọ́n mọ́ pàtàkì sábẹ́ ọ̀sọ̀rọ̀ sọ́kúsọ ní fáwọn sáfẹ́ sọ yẹn o ọ̀rọ̀ sọ́kúsọ gbà ní kódà tí yóò bá kó sí nǹkan kan tó pé yíò nìkan ló kó sí oúnbí díà ní fáwọn sálàfù báwo ìjìmáwò sọ̀hábà náà pé ní fáwọn sálàfù ètí àwọn sàábẹ́ pàápọ̀ ṣe wọn sí ní ṣe nǹkan tí ò lẹ́rìí wọn náà ń pè ní náà wájú máa ń kà fúnra wa alìkìtàbù wa súnà wal ìjìmá wàlìkìyàsù ń dàdọ̀rù rà tí bá máa ń kà àbí ẹgbàgbé nù wọn náà ń pè ìtí gbogbo sàábí pàápọ̀ ṣe ẹ̀hẹ́ ìtàn sọ ìyẹn tiẹ̀ kò sí problem àmọ́ sàábí ẹyọ kan ó sì òun náà kọ́rọ́ kọ̀rẹ́tì yìí nìsín àwọn wa ń sàábí àádánù náà ni o kò sí nǹkan lórí ẹ̀ so yẹn ni problem tá ma máa ní tọ́gbé ẹ gbàgbé fáàmù sálàfù yẹn o ẹ lọ ibi tá gbé sí ni mò ń sọ o ẹ gbé e kúrò lágbàáyé wọ́n tó bá gbé e kúrò tọ́ kú lérí ẹ̀ ọjẹ́ ìyá o fáàmù ìjìmá o sàhábà lọ́ha ó ti tán ìjìmá o àyà sì ń bẹ fún àyà ń bẹ fún màá fún ọ kí ni àyà àtàwọn àfáà yẹn ti pápọ̀ lórí nǹkan ó ti

àwọn nǹkan ń lò láti wípé tí òkú bá ń kọ́kà kú alẹ́kọjú ẹ̀ sí kìbìlà ó ní wọ́n ń lo hadisi kìbìlá tí kún àhẹ̀yà àmúwàtà ó fẹ́ pé wọ́n tẹ́ rẹ́ni tó tẹ̀ tún lò fún kágbòkú sínú tẹ́ kágbé òkú sínú sàárè kò sẹ́ni tó lò àwọn kan ń lo hadisi yìí kìbìlá tukùn yìí wọ́n ń lò fún tí òkú bá ń kọ́kà kú láti gbé kákọjú ẹ̀ sí kìbìlá àfáà yìí sọ bẹ́ẹ̀ ó ní àlàmọ̀ṣẹ́ tàójí ìlkébìlá tàójí ìlmọ̀tádìr ìlàrkébìlá ó ní wọ́n ń lò fún kákọjú ẹni tí bá ń kọ́ kakú sí kíbìlá bí kọ́wìlìhì àhàyáàn ó ní wà sí láàlì bẹ́ẹ̀ ti haram kíbìlá ti kùn àhàyáàn wa àmúwàtà wọ́n lò ó wá ní wà fi

gíní ló yẹ kán gbẹ́ kalẹ̀ fún wa aládùn ni ó yẹ kán gbẹ́ alhamdulillah ẹni tó bá bá wa ń bi tẹ́ dáadáa òkú tó bá kú tá a mọ̀ sí tá a lọ láàdì làwa máa ń gbẹ́ àwa máa ń tún gbẹ́ ni àwọn ẹgbòkú síbẹ̀ báyìí ni wọ́n sì gbẹ̀hùn wọ́n sì gbẹ̀hùn wọ́n á jù bẹ́ẹ̀ tẹ́rí ó dùn jí gbé táwọn tẹ́ ń gbé òkú bá ti lè sí kí ní báyìí wọ́n kàn gbé lọ ni àmọ́ tẹ́ bá gbé ládùn ó dífíkọ̀tì fún wa ṣùgbọ́n gbogbo nǹkan súnà dágan tẹ́ bá gbẹ́ láàrùtẹ́ ẹgbẹ́ tó tún jìtàn ẹ̀tùn á gbẹ́ lábẹ́rẹ́ lábẹ́ ẹ̀tùn gbẹ́ ẹgbẹ́ ìsinú tẹ́ ẹrẹ́gbẹ́ tẹ́ gbẹ́ sínú ẹ̀ ìbẹ̀lẹ́ gbèsì òun bá lóun wá òkú kò lè rí torí ibi tó ń rò pó wà ní kò sí síbẹ̀ yóò rò pó ti fẹ́ rí ní báwọn sí ma ń sọ ti wọn òkúkẹ̀ fẹ́ rí o wọ́n tara wa ni ó fẹ́ rí gíní níbo ní lọ èyàn ti kú tún fẹ́ rí ah, ẹ̀tẹ̀ tí wá wọ́sì gan o <laughs> èyàn ti kú wọ́n tó ló fẹ́ rí àmì ọ̀tún gbáyìn orí o so èdè eléyìí kọ́ òní nìsìn so ó wá ní òní o ó wá ní ààlè ló ó lè ánàlè mọ̀rọ̀ ọ̀dà bí kọ́wùlìhì àhàyà àyìndẹ̀ sọ̀lá torí pé ta àgbàlérò ní pé alààyè níbi irun gbogbo anáà láti mọ̀ yíò tàbá fẹ́ kírun sókùlà gan akọ̀jú sí kíbla tàbá fẹ́ kírun zórí orun àwọn ọ̀rọ̀ èèyàn akọ̀jú pé kò sí wàhálà kankan níbi ìyẹn ti so ń délé ọ̀kan ó wá ní tẹwàá ní àmúwátà fi láàjì àtòkú ńgbà tí wọ́n bá gbé sí láàjì wàlìmọ̀ tádìr ó lẹ́ni tí ń pọ̀kà kú lo hadisi fún hayyun alaye ní kìsáti kú hayyun gẹ́rù mùsọ́lì kò tún ákírun kò kírun náà irun yìí náà ga fún ara rẹ̀ hadisi wà fún lọ́tọ̀ ẹni tí ò bá lágbára láti pé kó kírun ìdúró ó lè kí ní ìjókòó tí ó bá lágbára láti kí ní jókòó ó lè kí ní súnsùn kó fẹ́ ẹ̀gbẹ́ lélẹ̀ ìjó ti ẹ́nìsì tọ̀ bí hadith anẹ́bì ṣe yíyàn nìyẹn oye tọ̀ lẹ́yìn eléyìn àtàwọn àfáà sáràfù gan wọ́n gbà pé lẹ́yìn yíò tí ó bá lágbára ti lè ṣe nǹkan kan gbẹ̀ yẹn aláwò ní bí tí ó bá rí rúkí mẹ́ta tó mẹ́ṣẹ̀ yìí náà ní ipé lẹ́yìn yíò kò sí nǹkan kan mọ́

O ní nísìn a ti ma pé kíblà lákọjú sí ń bí gbogbo nǹkan tá a bá fẹ́ kírun a ti ma bẹ́ẹ̀ ó wá ní tọ́ ó ní nísìn fàláyàtàna wà ló lẹ̀ hadith káwà lo hadith yìí fún òkun eh, ẹni tí máa ń kọ́kọ́ akú pé hadith yà lè ló fún gbélé ìtàsípá lò fún ẹni tàbẹ́ gbé sínú sáré pé a lè lò èmi kọ́ ṣẹ̀ọ̀ká nínà sọ bẹ́ẹ̀ tọ́wá ní ìdí eléyìí nǹkan wà ìlà tábàlà lò lázìmọ̀ wùjúùbù tàwájú ìlàkíblà alákùnlẹ̀ hajj ayẹ́ pé ọ̀rọ̀ ayẹ̀ ní ká máa kọjú sí kíblà tí ìbá ipá fẹ́ kírun nìkan tàbá tí rìn lọ àti dárànù a rí pé kíblà lásìkiri lákọjú sí awọ́sẹ́nu tọ́bí ṣiṣẹ́ lọ́wọ́ tí nǹkan tó nǹkan bá ti lè kọjú kú omi kíblà ọ̀tún kọjú pẹ̀lú ẹ̀ ni aláàfẹ́ràn wà náà tọba mọ̀ pé Wa khilafu lil yapa sí lóòtọ́ kọ́rọ̀ tó yapa sí làkáyì ìrìnkí máa rìn lọ àríkíkọ́ tí ò bá gbọ́nà bẹ̀ ń kọ́ bóò ní àṣẹ wàhálà dé tó ti ó ní ìdílé nǹkan àlè áòlà ó wà tó jù òun náà ní pé ta bá fẹ́ lo ẹ̀rí kan pé ta lè pé òkú bá kọjú síkíblà tí máa ń kọ̀kà kú ta fẹ́ kọjú síkíblà ipé hadisi ti hakimu gbà wá àti bẹ̀ hakim tó mọ́ an àbí kọ̀tàdà látọ̀dọ̀ àbí kọ̀tàdà òun lálẹ́lò anal barraha bun mahrur ipé sàábé yẹn a ó lil kíblà kan kọjú ẹ̀ sí kíblà ìzàtàdọ̀rà tóun bá so anẹ́bí wá sọ pé asọ́ pé ó ṣe dábẹ́ lóòtọ́ pé nǹkan tó ṣe yẹn kọ́ ó dáa tọ́kàdì ṣe bá lálàáfíà ni kò tán ó sì tán ákàn lónìí wàlákin alhadisu da'if mursalu àbí kọ̀tàdà wàlì mursalu láhìí tẹ́jùbí tàbí ṣe bá lálàáfíà ni òun làbálò ọ̀tìtàn ó ní òun ló yẹ kán lò ìjọ́tí ó ní wàkọ́rọ̀ tó lá àṣọ́bà fitra wàkọ̀dì zúkìrà hadal hadis fi talhis ó ní wọ́n dákọ̀ hadis ilé òtọ́ níbi talhisu wàsákàtà anihu ó wá dákẹ́ lórí rẹ̀ kò sọ pé sọ̀híhu kò sọ pé hasanu kò sọ pé dọ̀if èmi ti wá bá kò sí ẹ̀rí kankan fún wa láti pé tá a bá fẹ́ tó kù bá ń pọ̀kà kú káwa là ń kọjú ẹ̀ sí kíbla kò sì sí ẹ̀rí kankan fún wa tá a bá gbé òkú sínú sàárè láti pa ń kọjú ẹ̀ sí kíbla tó ìyẹn ní èyí tèmi ní láti ṣe àlàyé ní orí rẹ̀ báhùn náà tọ́ ká máa yá lọ ní ìtọ́jú dáhùn lọ́pọ̀ díẹ̀ tọ́ ká jẹun lọ́dún léyá àwọn àmì ìfẹ́ bí para wọn dáadáa ó di dábà hùn tí èyàn bá ti tẹ̀lé súnà ìyà tí ma ń jẹ náà nù lórí wọ́n pẹ́ ní ọdún ìkan tó kírùn ebi wá lálà sí wọn gan àwọn tán lọ bí jíma tàwọn bàbá ni mo ń sọ o wọ́n pẹ́ gan ebi pa kí sẹ̀sẹ̀ lómi là tí èyàn bá ti tẹ̀lé súnà yóò mọ̀ fi yá jẹ́ra ẹ̀rin tó wá pé ẹ ti jẹun tẹ́ yóò ẹ tó lọ ah, gbogbo àtẹ́ bá kí kò ní sí wàhálà mọ́ra ẹ ti ní ọkàn ní ẹ bá ń fílẹ̀ ìgbà ti dé ìwà jẹ́ ẹlòmí ìdé gan kò lè jẹ ọkàn mọ́ mi débi pàdé súnà náàbí dá púpọ̀ wàláì hmm. hadisi tí wọ́n lò tíra yìí tọba lọ ka tíra yóò dá àtà hadis mala yahmiluhu al-muhaddis yóò ti al-iradatu al-ilmiya ala tahsil ma fata tahdisu bima qila la yasihu fihi hadis so amru abdul mani ibn salim òun ló ṣe hadisi tó ó wá fún ní báàbù gan wọ́n lọ́lọ́ ọkà níbi 174 ó fún ní báàbù tárìkùlà ákìlì kọ́bílà fòrójì ìlàlà adẹ̀ àtàyàwòd ìgbóúnjẹ sílẹ̀ síwájú kọ́ tó jáde lọ sí ọdún léyá títẹ̀ ìdarí ló fún ní báàbù báyìí so ó wá mú hadisi wá síbẹ̀ hadisi ó wá ó ládìísì tí ó lálàáfíà kan ń bẹ nípa rẹ̀ and Buraida ibn Husayb Buraida ẹni radiyallahu anhu àna Rasulullah sallallahu alaihi wasallam ipá anábì sọ pé kana la yakharuju yawm al-fitri hatta yatam anábì kìí jáde tó bá fẹ́ lọ sí ọdún kékeré yóò jẹun kó tó lọ lóòótọ́ yìí máa ń jẹ tamuru labidun àdíṣe yìí ń sọ ìhò ni ìyẹ́jẹ tó bá ipọ́dún àwẹ̀ ni tó kó lẹ̀ yípo òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ní pẹ́ kó fi dé tọ̀ ọ wá ní wàlá yàtọ̀ àmà yóò ma náhàrí àtàyàríyà ibi tó kù sí ni kò wá ní jẹ oníjọ léyà tí è darí àdísì tán lónìí àdísì sì ní dọ̀ífù ni àdísì yẹn bí mísírọ̀t ahmad tọ̀yà àdísì tirimizi ibùn májá ibùn hussein ó wà ń bẹ̀ so ẹni tó wà ń bẹ̀ ní sawab oye sawab bùn àtibá wà ń bẹ̀ so tàwábù mọ̀ àtìbà yìí mọ̀kílò mọ̀tàkàlàm fi so ti yé tàbálọ wo Abu Zur'a wa Abu Hatim o gba pe yé ni o te múnkàrù gan ó takó hadisi yẹn pé hadisi yẹn kọ́ kò lẹ́sẹ̀ lẹ́ so ti <coughs> ọ wá ní nínú ọ̀nà míì yẹ ọ wá ní káàna ìzàrọ́jà tánàbí bá darí iléyá akàlàmì nǹkan bí di òdè ìyàtì yóò jẹ́ ń bí ọkàn eh, tó fẹ́ fi paléyá òní òjẹ́ àdísì tán lónà ó ní àdísì yìí fi ọkùbàbùn asọ́m dọ̀ ìfù jìdàn òun tẹ̀ lágbára ǹjẹ́ ti ẹgbẹ́ dọ̀ífù jìdà ni tó ó láwọn ṣàwáhìdù míì wá ń bẹ tó tún wá ní ọ̀nà míì tó wá ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà tó gbà wá gbogbo rẹ̀ sẹ́ lọ́wọ́ onú tíra yìí mi ráyè tó bá mọ́ lọ́wọ́ ó ti ṣàlàyé gbogbo dọ̀ífù ní gbogbo ọ̀nà tó gbà wá síbẹ̀ ó ti ṣe àlàyé ẹ̀ sí ibẹ̀ nínú tíra tí mo dàrẹ́ tiẹ̀ sí lọ́wọ́ tó bá ti ń kà wọ́n náà ṣùgbọ́n nìkan lèmi wá fẹ́ yanjú níbí ìbà yìí torí pé gbogbo nǹkan tó sọ yìí ó pọ̀ gan púpọ̀ àwọn aláwùsù tíra gan yìí máa ń ya lẹ́nu pé ẹlòmíì kò tún ma tíra ká a ní pírọ́blẹ́mù nílẹ̀ ìlú yóò wọn ò tún ma tíra ká ẹ máa wo sọ́fà ibi sọ́fà tí mo fẹ́ yanjú afa shafi níbi sọ́fà 180 rahimahullah ó mú wá tíra rẹ̀ gan ló ti mú wá síbẹ̀ ẹ dákun ẹ lọ wo nǹkan tí ìmáàmù mú ìmáàmù ṣáfì ìwé ọ̀rọ̀ ìmàkùnlá wọ́n tún ní mo pé ìmáàmù ṣáfì ń kéfìrí tó bá ti ní mo pé ẹnìkan ẹ kó fún yín kásẹ̀tì ẹ̀ ìmáàmù ṣáfì mi pé ń kéfìrí afá súnà ni afá sálàfù ni ìmáàmù máàlìkì ìmàkùnlá mi pé ń afá sálàfù ahmad afá sálàfù ni ni mo ń sọ má tún fi mí ìkún fún èmi mọ́ Imam Maliki là Imam mi pé kankan báyẹn ìrọ́lẹ̀ ń pa Abu Hanifa ní kẹ́ dìfẹ́ǹdì kárí Abu Hanifa kó sí ìrìjáwò ìrìjáwò tó wá kó sí ìrìjáwò jahmiya ni tó yẹ pé gba àfáà ló gbà pé jahmiya kèfèrí ni wọ́n fa àwọn àfáà mi kan <laughs> Abu Hanifa kó sí wọ́n àpé ń kéfèrí wọ́n sì lé mi hawariji wọ́n sì pè mí kéfèrí ọ̀rá kí sú ọ̀rọ̀ àbú àníbà yìí ó kó sí hawariji tí sì jẹ́ súnnà <laughs> wọ́n ní hawariji lè mi èmi sì jẹ́ kéfèrí ẹ̀ẹ́dẹ̀ sí fúnra ó kó sí o ó tún sọ àwọn ọ̀rọ̀ míì tó burú ìmọ̀ndá

bí àwọn kan ṣe ń sọ̀rọ̀ ní ní Saudi nù ní àwọn afá tó Saudi àwọn ee arafa yóò sì wá lọ bàdá ó sì wá lọ sọ̀rọ̀ agbára ní ah, inú bá bí ṣéwù yìí ṣe tíra lé ilé lórí ẹ̀ ló wá kọ́ pé àwọn ah, sọ̀rọ̀ pé agbára ní fásitì èmi mo sọ ní ẹ àwọn sálàfù ni ìjẹ́jìé nínú àwọn tó ti kọjá aláwọn míì sọ pé àwọn ò rí eléríbú tó tó agbára nípa ṣé èmi sọ yìí

ìmáàmù Shafi'i rahimahullah lẹ́tíyẹ ọ wá sọ pé nínú máa tọ́ ni kíní ìwà nínú máa tọ́ ló wà ó ní ẹbà wo <laughs> Sa'id ibn Musayyib ó wà nínú máa tọ́ wá ní inna an-nasa kanu yu'maruna bil aqli yawm al-fitri qabla al-gadwi wọ́n máa ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ̀dàkùn ẹ̀ ẹ jẹun kẹ́ tó lọ síbi ọdún léyá ọdún kékeré wọ́n náà máa ń pa wọ́n láṣẹ bẹ́ẹ̀

kéèyàn wọ́n ẹjì kéèyàn jẹun àbí ọmọ kéèyàn ó káyé lẹ́nìyẹn àsìgbọ́ tẹ́bí tí ń sọ náà ni pé ìyàtọ̀ wà láàrin ọdún iléyá àti ọdún àwẹ̀ wọ́n máa ń pa wọ́n láṣẹ nínú ọdún kékeré pé ká jẹun àmọ́ nínú àwẹ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó dáa ló sọ ẹ wá wo àfáà yìí òun wá sọ pé adam anahu anala amúra alal ibaha pípẹ́tọ̀ òun túlẹ̀ mùbáhù ni láyùmúnáwó fa ìlú ẹni ó bá jẹun àgbọ̀rọ̀kọ̀ fún wọ́lá yóò mọ̀rún bí i tààrí kòrò ẹni tí ó jẹun ọgbọ́rọ̀ sọ pé jẹun ọ̀rọ̀ tó dá lọ́sọ̀nà wà lè sẹ́láwò fàdìlù kò ní ọlá kan ma ó wà fi ìdìlì fìtìrì gẹ́gẹ́ bó sì rí nínú ọdún kékeré tó yẹ pé ìwọ tó bá jẹun gan alẹ́pọ̀ láti pé jẹun kọ́ tó lọ ẹlànà sí kílẹ̀ àbáyé ibẹ̀ ẹ̀nà lẹ́mọ wà fàákì tó sì gbọ́ <laughs> tíra gan wọn tó máa ká ọ̀nà jìnà o òní o ẹlọ́wọ́ bẹ́ẹ̀ ó wá ní òní ayáhùn tàbá ìsọ ó ní àádáhùwà makhtarahu shafi'i yóò fi lè um imam shafi'i in tó mú dání ní o àìsù kọ́l ó ní wala na'muruhu bí hádà ilẹ̀ apil àgbọ̀rọ̀ pẹ́ni tí ń lọ ọdún léyá káwa ní ọya jẹun yóò mọ̀lẹ̀ àdìá àgbọ̀rọ̀ pa aláṣẹ kúkú jẹun wa in tọ́ ìmà tó bá wá jẹun tẹwa ní dandandandan agbọ́rọ̀ já àti tàbá délé ẹ̀rà fọkàn jẹun so ó gba àdísì tó wá nípa rẹ̀ àdísì yẹn ọgbà tíra yìí náà gbìyànjú nípa àwọn tàkàríjù àdísì tí gbogbo ẹwà kódà ó tún mú ti ìwẹ̀ náà wá ẹlọ́ka sí ìwẹ̀ náà níbẹ̀ wípé kò sí ìwẹ̀ fún ọdún ọgbà àdísì tó wá nípa rẹ̀ dọ̀yìfù ni àmá nípa ọmọ ọkọ̀ wá rùn para rẹ̀ kọmọ bọ̀ wá o ọ wẹ̀wẹ̀ mara o ní wẹ̀wẹ̀ pé òun wẹ̀wẹ̀ bí jẹ́nẹ́bà ni wàá wẹ̀

so ẹ wá wò nísìn àti ìyẹnjú yẹn nísìn tọ́ èyí tó tún fún wa nísìn òun náà ni pé ẹran léyá torí pé ó ti di pẹ́pọ̀lọpọ̀ ẹlòmí nísìn nínú mùsùlùmí wọ́n wà máa wo ẹran ràn kó dẹ̀ ní ọdún léyá wọ́n ní ra ẹran níjọ léyá má wọ́n máa wá retí jọ́ kejì pé inṣáàlá wọ́n ti ara wọ́n ti balẹ̀

àwọn tó wà ní hajj wípé tí bá lè pẹran níjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀hún fún àdáyà wọn èní àwọn àmì ò lọ bẹ̀yẹn àwọn àmì lọ lo hadisi tá nẹ́bì sọ wípé tẹ bá ti pẹran léyá kò gbọ́dọ̀ kọjá ajọ́ mẹ́ta tẹ́fì jẹ́ tán ṣùgbà tó ní pé nígbà tá nẹ́bì sọ pé kò rọ̀kọjá ajọ́ mẹ́ta tẹ́fì jẹ́ tán ayé pàtó lè pa ní ìjọ kejì ìjọ kẹta hadisi tán gbára lé náà hadisi ẹlẹ́ẹ̀kejì yẹn sọ ìhù ni lakinnahu mansukh ànábì ti hákò fún ara rẹ̀ torígbà tó di ọdún mi àwọn sàábí ànábì wọ́n tún bi ànábì pé ṣé bá ṣe sí lọ́dún kọjá náà ni ẹran lé àwọ̀ òbúrọ̀ kọjá ọjọ́ mẹ́ta ànábì ní rárá wípé nígbà yẹn kọ́ eh, oúnjẹ ò síntà nígbà yẹn lòun fi wá fẹ́ fi hẹ́pà àwọn mùsùlùmí tẹ bá rọ́ṣẹ̀ pé kò rọ̀kùn jọ mẹ́ta lọ gbogbo ilẹ̀ ha ẹ̀ràn yìí tó yẹ pẹ́lú ní ó fi rí jẹ ṣùgbọ́n báyìí nísìn nínú àdísì tí mo sọ yíò oníbẹ̀gbọ́n báyìí nísìn ẹ farabalẹ̀ jẹun yín dáadáa ẹ jẹran yín bó ṣe sùn náà nù kẹ ẹ tún fún ìyàn jẹ ó tún wá fi síbẹ̀ pé kẹ ẹ fi pamọ́ àdísì ti wà máa só ìfipamọ́ yìí tún ní àtún ti sì gbọ́ ó ti yé nísìn ìfipamọ́ tó ní ẹfipamọ́ nísìn mọ́sànlá ẹni tó wá láti èkó tó pẹ̀rẹ̀ léyá tó wá jẹ tán tó tún wá fẹ́ dì lọ́wọ́ lọ èkó tó ti dín kó máa lọ kó máa dì lọ kò sí problem

tó ti yé tánpẹ̀ ní káyó wọ́n wà fi ẹran yẹn ṣe bídíà ìbọ̀ abẹ́ nìsìn èyí ń kọ́lá náàbì wí nítàní ọjẹ́ kọ́ lálàáfíà ọ̀tún àfi ṣe bídíà ó ti yé nìsìn tọ̀ ìyẹn jẹ́ báwọn nìsìn ó ti yé tó ẹ̀rí tí ti wá lórí rẹ̀ òun náà ni pé àdísì kan péré ní fún yín sẹ́rá àdísì mo fún yín yìí ó tó gan fún wọn tẹ́bà fẹ́ fún wọn ládìsì mímọ̀ anábì náà pẹ̀rẹ̀ léyà ìbéèrè tẹ́bì máa ń béèrè lọ́wọ́ wọn òun náà ni ẹ béèrè

gbogbo nkan tó wà nínú àhàdísì kó pẹ̀ran léyá ìjọ ọ̀nà ẹ̀ àjẹ̀sọ pé kèé se pé ọ̀ràn èèyàn kí lọ ń dọ́gbọ́n síra rẹ̀ sí gẹ̀ẹ́sì kèé èèyàn tó ọ̀bá ti ní ó ti parí ọ̀rọ̀ ọ̀rá ọmọ jẹ́ ọ̀fipá léyá dé àwọn ọmọ ẹja di so kèé pé nítorí ẹ̀kọ́ àwà ní sùúrù pé ó dijọ́ kejì a ní sùúrù ní ìjọtí kọtá àríkọ ọ̀rà ìjọ náà sápa ní ọjọ́ yẹn ó wá àdísì kankan ṣoṣo yìí ní kẹ́ẹ̀lò fún wọn ó wà nínú sọ́yí muslim àdísì wà ní sọ́yí muslim ó ní min àdísì jundub bọ́n sọ̀fòyà ó ti yẹ́ sí ó ní radiyallahu anhu qala ó al-adha ma rasulillahi sallallahu alaihi wasallam ó lóun àtẹ́ndì òun wà pẹ̀lú ànábì ní ọdún iléyá ọtíbáà òun wà ní pẹ̀lú ànábì ní ọdún iléyà máa rasulillah sallallahu alaihi wasallam walam ya'ud an salla wa faraga min parí ìrun báyìí ó kírun tán parí ìrun rẹ̀ báyìí ǹjẹ́ ti yé ní wa ni a zobe àti wọ́n ti gbogbo àwọn àwọn sàbẹ́ ti dú ẹran lọ torí pé àwọn máa ń kó ẹran lọ sí ìdì ni kàkèése ìmáàmù nìkan ni wọ́n nígbà náà nǹkan yóò ẹmọ ẹran rẹ̀ wá sí ìdì nǹkan gbogbo wa la àti mẹ́ran lọ sí tó bá wù lè mú lọ bá kèése pé ìmáàmù nìkan lẹ́wàá ẹran ẹni ẹmú lọ sí ìdì kò sí kankan tó ń jẹ́ báyẹ̀ o gbogbo wa lálẹ́tọ̀ àti mú ẹran lọ sí ìdì òun náà ní o anábì bá rí ẹran wọ́n ti pa ní ìdì mà ní bá wọ́n ti dú kalẹ̀ ẹran léyà ònà àdísínú wọ́n ti pa kọ́bùlà àyíyá fọ́gàmì sọ́láti síwájú ká anábì tó parí irun sọ́wọ́n mẹ́pẹ́ àti sọ̀yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé bóyá kí ìmọ́mù tó pẹran tó bá ti jẹ́ sí pé wọ́n ti kírun tán báyìí ẹran pípa ti yá kò sí problem tí ìmọ́mù bá kírun tán náà báyìí dágbà pé akírun tán tó lóhun kírun òun ètí ìpẹran ń ṣe fàájì ló bá gbọ́ mẹ́ràn rẹ lọ léyà ojú rẹ lọ ti dù wàá dù lójú ẹ̀ ni pé wá ní èése padà síbi àdísì sọ yìí muslim àdísì sọ wípé tán bá ti kírun tán ni kèé pé tán bá pẹran tán tiẹ̀

kó lọ pà mí ìkó fi rọ́pò rẹ̀ yóò ti yé nìsìn wà mẹ́ káàna lamu yẹ́sbà ẹn tí ò bá ti pẹ̀rẹ̀ síwájú kí ma mú tó síwájú kan tó kírun fàlì yẹ́sbà bismillah kó wá pẹ̀rẹ̀ tí ẹ̀ ẹ̀yẹ́ ìwò kan bá nìsìn kò sí àrí rárá àwọn sàábí ló pẹ̀rẹ̀ wáyì àwọn ni wọ́n pẹ̀rẹ̀ wáyì nìsìn níjọ ìdí oye gbogbo wọn sì pa ń bẹ̀ náà ni àwọn aláwà ní ẹmá dìsí wá pé ah ẹnìkan bẹ sàábí kan bẹ tí ó pẹran tí ẹ níjọ ìdí o níjọ kejì ní ó pẹran àbíjọ kẹta kò sí kò sí so kí gbogbo wá padà sí nǹkan tó bá ti ní ẹ̀rí ànẹ́bí kọ́lá wá pé kékeré péré lọ lè rà kékeré lọ rà kọ́ rà níjọ yẹn so kò sí wàhálà

a rí pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn tó tọ́jú ẹran wọ́n wá so tó bá di ọjọ́ kẹwàá zolihidiyans muharram ni wọ́n tó mú ẹran yẹn wọ́n wá ro oúnjẹ sí wọ́n dáná sí wọ́n tó wá pè àwọn èèyàn jẹ́ tí wọ́n wá sọ di ceremony so àwọn ti bíbà yìí ó tún pè àwọn àfáà oníbídíà ẹ wá sí àdúrà kẹ́ jẹun àwọn àfọ́ òní jẹun àwọn tó gbowó ní ọwọ́ wọn ìjọ ti yẹ́ sì tẹ́bẹ̀ ilẹ̀ dálẹ̀ fún ìjọ ti yẹ́ ọjọ́ kẹwàá tí oṣù Muharram òun náà pè ní Ashura wọ́n ma ń pè ní káyókáyó èmi ò mọ̀ tó ń pè ní káyókáyó kò yé mi dé èmi ò síwádìí èyún èdè yóò bá ní tó ti àbá Ashura ni wọ́n ń pè tó ti tó bá dijọ́ yẹn bídí àtàwọn súfí nkankan níjọ yẹn wọ́n aláwọn mẹ́rin yẹn wọ́n ṣe ọbẹ̀ sí wọ́n sọ di sẹ̀rímónì wọ́n tún sàdúà o ní àdúà èyí àfá ọ̀yá fún yín wọn ní nǹkan tán ṣe yẹn wàláhì kò rán wọn bídí àkàtúná dáadáa yẹn àwọn òdì kejì àwọn ni ṣíà àwọn ṣíà bẹ́ńlẹ̀ yìí mo sọ̀rọ̀ lérí ẹ̀ o kẹ́ jìnà sí wọn o bó ti sọ àkédà wọn tó pọ̀ àwọn èèyàn bẹ nílẹ̀ ibi tí wọ́n á pọ̀ sí jù Zaria ni torí pé eléri wọ́n bẹ Zaria wọ́n pè ní zegzeg zegzeg ni wọ́n pè bọ́ yẹn yóò ti ẹ́yìn sí kírímìnà lọ́mọ yẹn o oníbídíà ni ó sì pẹ́ wọ́n yóò ti ẹ́ ṣe èyíyò ni ṣíà ó ti ẹ́ so ẹni tó jẹ́ eléri wọ́n lẹ̀ yìí bẹ́rẹ́ndé ni mo ti lálàṣẹ rẹ̀ tẹ́lẹ̀ ìbí kásẹ̀tì mo ti sàlàyé rẹ̀ yóò ti yé tọ́ alìmọ̀hímù dé ìyẹn ń tiẹ̀ àkídà wọn náà ó burú só ti yé àmọ́tò ń ti bẹ́ẹ̀ mo ti sọ wọ́n tún wá ní àkídà kátá máa ń ṣe ní sẹ̀rímọ́nì kátá máa ń ṣe níjọ ẹlẹ́ẹ̀kẹ́ ìwáyì tí oṣù maharam bá di mẹ́wàá tó bá yẹ pé ẹbá mi bí dánwà bí báyìí ni wọ́n wà kóra wọn ẹjọ́ wọ́n wọ́sọ dúdú tẹba wá rí kí ní Iran ní Iran àti Iraq ibi tí ṣíà bá wà ní ọjọ́ orí wọ́n wá wọ́sọ dúdú gbogbo wọn níbẹ̀ yẹn sẹ́ráà tó wà ní Nàìjíríà yìí ọlápá àwọn oúnjẹ wọn ò ní ṣe bí àwọn ti ṣíà Iran ṣe ń ṣe àtàwọn kìíní yẹn torí tẹba rí wọn bẹ́ẹ̀ mọ̀ pé àṣíkèsí ah, pé afọ́nú ń ṣe yín torí níbẹ̀ báyìí wọ́n mọ̀ búra wọn ní ọ̀bẹ fúnra wọn nípa lára wọ́n mọ̀ yára wọn lọ́bẹ̀ tẹ́jẹ́ ya ni bí ẹ̀jẹ́ bá ṣe pọ̀ sí lára rẹ bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní ládá tó òun náà ní ó yára rẹ ọkẹ́ mọ́ wà o kí ló ṣẹlẹ̀ ó níjọ́ ẹ̀nà pa Hùsẹ́nì oke bàbá ti ẹni níjọ́ ẹ̀nà pa Hùsẹ́nì ó parífa ó tán ẹ Hùsẹ́nì wọ́n pa nam ó dẹ̀ kúkú ṣàídí kò sí pọ́blẹ́mù eni ẹni Allah ni kò sí pọ́blẹ́mù so wọ́n ní kẹ́ ṣe sẹ̀rímọ́nì àbẹ́ ní kẹ́ ṣe sẹ̀rímọ́nì tẹ́ ṣe tẹ́fì àmà yàrá yín lọ́bẹ̀ alẹ́bì tó ní tí èyàn bá kú fún agan tébólà àgbọ̀rọ̀ banújẹ́ débẹ̀ kọ́ tó wá di pé ẹni tó yẹ́ sí pé wọ́n pa ní gbàtàn ti pa nítorí àkídà burúkú yín tó rán ti gbé yẹn sí Allahu wọ́n máa ń pè ní yóò ti ní iran àti iraq mi wọ́n islam fẹ́ ṣe ń bẹ̀ táwọn ayẹlẹ́gbẹ́ ọmọ wáyé pé ẹ àwọn jihadi àwọn iran yẹn ah subhanallah jihadi báwo wọ́n ń pè lómi lẹ́yìn allah subhanahu wa ta'ala gbogbo sàárè tọ́dọ́ yìí ah kò tún lẹ́ta tó tọ́dọ̀ wọn ni wọ́n ma pe àwọn àìmà wọn ni táwọn sún wòlí wọn yẹn àwọn ma àwọn àìmà wọn ìmáàmù làwọn lò àwọn olówó wòlí so àwọn pè yẹn bá kíwá di sàábé wọ́n ma ń sí pèlé àwọn sàábé ni ní jọ jímọ̀ tó kọjá yìí nísìn tẹ bá rí tó bá ti ní Iran àti kìíní tí àtìbù yẹn bá ṣe útúbà báyìí ma ní lànàtúláhì ala Abi lànàtúláhì ala Umar ẹlọ́wọ̀ ẹ̀wọ̀n kan sáwọn ilé ìwọ̀n aléyàn wọ́n ma ṣe pèlé ni ìjẹ́ kí wọ́n kẹ́ẹ̀sì ẹ̀wọ̀n alọ́dọ̀ wọn ẹ̀ẹ́ gbàtà nẹ́bí fẹ́ ó Ali ibn Abi Talib radiyallahu anhu wípé Ali nìkan fún ní khalifa èmi dé àwọn sàábí wá yapa àṣẹ ànábì wọ́n wá fún Abubakar lẹ́yìn Abubakar Umaru òun náà tún jẹ́ wọ́n bá di kèfèrí wọ́n di kèfèrí báyìí dé wọn bá dá dúó mọ́ ìrí wọ́n kà tó gbóná ni gbogbo sàábí pọ́wọ́ta kèfèrí ni wọ́n torí ẹ̀kọ́ ohun ìgbà hadith ànábì wọ́n ní tó pé àwọn ni wọ́n kọ́ kalẹ̀ fáwọn àwọn èèyàn wọ́n ń bẹ àwọn ẹlẹ́gbẹ́ wọn ah ẹlẹ́gbẹ́ burú o wọ́n sì máa ròyìn Iran ah alhamdulillah àwọn náà kápá Amẹ́ríkà ọ̀ gbẹ́sì yìí àwọn gẹ́ burú ju àwọn Amẹ́ríkà lọ láwọn ọmọ Iran yẹn ǹjẹ́ tiẹ́ lóòótọ́ kèfèrí làwọn eléyìí náà Yahudi náà sọ́ra kèfèrí ni wọ́n so kèfèrí sí àwọn Shia náà àwọn tó wá fi kún munafiki tó ni wọ́n so yin dele umeni wani mujahid mujahid ni umeni wo umeni to kúkú kèfèrí umeni kọtíra ó ní àwọn àyíma àwọn ó ní <laughs> ipò tán wà ó ní màláìkà kan ò lè débẹ̀ ànábì kan ò lè débẹ̀ ó ní àyíma àwọn ó ju ànábì lọ báwọn súnfí náà sí wọ́n sọ pé ẹ̀hẹ́n ni wọ́n tí sọ sọ pé wòlé àwọn hmm, ó ju ànábì lọ bẹ́ẹ̀ náà làwọn náà ṣe so ti wọ́n dẹ̀ máa ń pe àwọn tó wà ní sàárè oye so wọ́n lágbára gan púpọ̀ mo ti sàlàyé lọ́gbọ́ àkídà yẹn dáadáa níbi kásẹ̀tì kí má bàa lọ sí jìnà àwọn náà tó máa ń jọ́ kẹwàá yìí àwọn náà tó máa ń ṣe bídà àti tiwọn wọ́n wà máa gún fún àwọn ọlọ́bẹ̀ wọ́n láàfin ìbànújẹ́ ìjọjí ẹ̀yìnsì tọ́ alimohim àwọn méjèèjì kan mọ́kò sí bẹ̀lẹ̀ mífí ń sàlàyé kúrò lọ́dọ̀ aláṣejù

hadisi abi qatada anna nabiyya sallallahu alaihi wasallam qol siyamu yawmi ashura àwẹ̀ ọjọ́ ashura so àwẹ̀ nani ogba so ti wa àwẹ̀ ọjọ́ ashura ọjọ́ kẹwàá na npe ni ashura ọjọ́ kẹwàá muharram àwẹ̀ nani ogba ó ní àwẹ̀ ọjọ́ ashura yìí atasibu allah an yukaffira sanata allati qabla eh an ìwọ tó bá gbàwẹ̀ ọjọ́ náà yo ti ó ní láàdá lọ́dọ̀ Allah wípé àwọn ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá aláọ̀pá rẹ̀ fàn tó bá gbàwẹ̀ níjọ ẹlẹ́ẹ̀kẹwàá Muharram yẹn so ti yé ẹwùn kan nẹ́bí sọ ẹwùn kan ń ṣe wọ́n sì ń jẹ́ o kí wá sí pé ti mọ́ pé ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́kọ́ ọmọ wá dẹ́ṣẹ̀ kalẹ̀ o pé ti dábà wọn kí ní rẹ̀ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àdísì ti yẹn ń bò mí o ọlálà ó fi rí ẹsẹ̀ rẹ jìyàn ìsàjì tó ní ìbàlẹ̀kàbà hìr tó bá jìnà sẹ́sẹ̀ ńlá so yé sí yàyọ̀ tó bá sẹ́sẹ̀ ńlá ò ní wá wá nígbà náà kọ́ àwọn ẹjọ́ ọjọ́ kẹwàá yóò tàn kò tàn kankan kò tàn kankan o àbíbẹ̀ẹ̀kọ́ àwọn ọmọ tí ọ̀sẹ̀bẹ̀ àbíbẹ̀ẹ̀kọ́ ọjẹ́lẹ́bọ sófí ẹgbẹ́ àwọn ẹgbẹ́ káàkiri ìjó ti ẹ́rìsìn àbọ̀nkúnlẹ̀ káàkiri fún yẹn káàkiri ọ̀dá gbogbo àwọn kan tó jẹ́ ẹbọ yẹn wọ́n sí ń bẹ̀ o tètè yá múra ìsìnkọ́ túbá gbogbo yẹn bàbá wà níbi ẹ̀kọ́ tó bá níbi wọn kan yẹn kọ bá lè ní fúrúsọ̀ kí tó wá gbàtọ̀ bá tún wá di jọ́ ń tàtọ̀ tútú bá báyìí o ọtún wá gbàwẹ̀ yẹn tán ó ti dáa nítún wá bẹ̀rẹ̀ là ọmọ bá iṣẹ́ rí lọ náà tọ̀ nídìílé àti rí báwọn ṣùgbọ́n nǹkan tá a rí nísìn ni pé ẹlẹ́ ọjọ́ kẹsàn wá ń gan ọjọ́ kẹwàá gangan ni hadisi mention ọjọ́ kẹwàá muharram gangan ló ọjọ́ kẹsàn wá ń gan hadisi wa wà fún pé ọtún lè gba ìjọ kẹsàn ó lè gba ìjọ kẹwàá wọ́n lè wá béèrè hadisi yẹn náà ní ọwọ́ rẹ̀ ìjọ ti yẹ́sì hadisi yẹn wà ní sọ̀hí muslim ó wà nù sọ̀híhu muslim anabi sallallahu alaihi wasallam hadisi ibn abbas ni ọjọ́ aláhàn kọ́ọ̀lá ìyínà sọ́mà rasulullah sallallahu alaihi wasallam ashura anabi gba àwẹ̀ ọjọ́ kẹwàá sorry ashura ọjọ́ kẹwàá nù muharram wà ámọ̀rọ̀ bí sí àmìhì ó wá pa wá láṣẹ ká gbà á má múrù bí ìbàyí tó pa wá láṣẹ mustahabu ni o kìí sọ̀rọ̀ èèyàn tó bá gbà ó ní ládá tó bá gbà ó lẹ́ṣẹ̀ tọ̀ ọ̀gbà ọjọ́ yẹn àwọn yahudi àti nasọ́ra máa ń pán lé wọ́n máa ń pán lé ìjọ tí èsì wọ́n ma ń pọ́jọ́ yẹn wọ́n ma ń bọ́wọ́ ọjọ́ yẹn wọ́n ma ń pàwọ́ ọjọ́ yẹn wó ní a máa aṣúra ìyẹn gangan fúnra rẹ̀ àwọn Yahudi ni wọ́n ní kìsì yẹn kìí ṣe àwọn Christian àwọn Yahudi gangan ni wọ́n ní jù so àwọn náà ní kìsì yẹn àwọn ni wọ́n torí pé wọ́n gbà pé anabi Musa aleyhisselam anabi àwọn ni ìjọ tí èsì so ń délé nǹkan gbà tó wá ní à wọ́n ma ń pánlé wọ́n ma ń bọ̀wọ́ Rasulullah ànàbí wá ní fa in kana al-aam al-muqbil insha Allah tó bá dọdún tí ń bọ̀ wá tí Allah bá fẹ́ tí ń bá wà láyé sumna yawma tasi'a àwa mùsùlùmí ò wá gba ẹlẹ́ẹ̀kẹsàn kún ẹlẹ́ẹ̀kẹwàá a fi mẹ́sàn kún mẹ́wàá ànábì sọ bẹ́yẹn so gbà lóyìn ti sọ bẹ́yẹn kò hátà tó fi àrùsùlùlà ṣùgbọ́n ànábí ò di ọdún tí ó bọ̀ ọdún tó bọ̀ yẹn ànábí ò dìgbà yẹn tó fi kú so ń bàtà ànábí ti wá kú sallallahu alaihi wasallam ìyẹn ló fà sí pé a bá mú ẹlẹ́ẹ̀kẹsán wa lórí ẹ̀ ni pé ànábí ò fẹ́ ká máa kọ́sẹ̀ àwọn Yahudi àti Nasara ìmọ̀ fẹ́ ká jìnà sí wọn àmáwá nísìn àwọn mùsùlùmí bá ti ṣe àwọn náà láwọn ṣe pàápàá àwọn anẹ́sìpàtì yẹn àwọn anẹ́sìpàtì náà ní kankan ṣe wọn torí àwọn súnfìlà wọn náà kò sí ní ẹ̀sìn ẹlẹ́gbẹ́ ni wọn so ń délé nǹkan àdísì yìí òun ni a lè lò fún kíni fúnpa lè gbà àwẹ̀ níjọ́ kẹsàn àti jọ́kẹ̀ àmọ́jọ́ aṣúra gangan ni ọjọ́ ẹ̀ nísọ̀ yìí fún ọ kó máa jẹ́ pé àdísì gangan ìtọ́ ń tọ́ka sí fún ọ gangan lọ lórí ọ nípa rẹ̀ yẹn ó ti yọ ìsìn sọ àgbà ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá kìí ṣe sẹ̀rímónì rárá ṣùgbọ́n àdísì ká ń bẹ tí wọ́n tún máa ń lò tí àwọn ẹlòmí ò tó ní ẹtún lè gbà wípé kẹgbà níjọ́ kẹsàn kẹgbàjọ́ kẹwàá kẹgbàjọ́ kọkànlá wọ́n wá ń àdísì if ni wọ́n máa ń lo àdísì

kìí ṣe pé kọ wá lọ mú àwọn ẹran tó pàtì tẹ́lẹ̀ kẹwà sọ di sẹ̀rímóní àbíká àwọn àfá òbídẹ̀ ọmọ kìrìkì pé ọjọ́ òní ọjọ́ àdúrà ni oníkẹ́lẹ̀ rí wọn ẹbí wọn ẹníkẹ́lẹ̀ rí wọn ẹníkà mú ẹ̀rí wa pé sáànẹ́bì ṣe ilé ìhùn lóòótọ́ ọjọ́ aṣúra ń bẹ àmáwẹ̀ náà ní ẹgbà ó sì wá já pé ẹ̀yìn ọwàdà àwẹ̀ lọ́nà ẹgbà kí ló dẹ̀ lọ́gbà rẹ̀ wọ́n ní àkóra wa jọ ká tó wá sàdúrà níjọ́ yẹn àbí ká máa wá sí kíníkan kò sí ìkẹ́kẹ́ tí ń jẹ́ bẹ́ yẹn mo ní láti ṣe àlàyé yìí torí pé wọ́n gbó àwọn oṣù kọ̀ọ̀kan wọ́n làwọn àfọ́nbídà ẹ̀ máa so oúnjẹ eléyìí kọ èyí jẹ́ àkíyèsí aláyẹn tí tí wọ́n áyà ẹlẹ́ẹ̀kan tí áyà kan tí mo wílẹ̀ kan nípa pé áyà tó wà fún ìjìmá ọ̀sọ̀hábá wọ́n náà kọ́ kalẹ̀ òun náà ni eh, suratu nisa áyà 115 kọlọ̀láwù ta'ala Allah subhanahu wa ta'ala sọ bẹ́ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه gbogbo ẹni tó bá ti ń yapa nẹ́bì lẹ́yìn ìgbà tí ọ̀nà mà ti hàn sí tó wá ń tẹ̀lé ojú ọ̀nà tí è ṣe ojú ọ̀nà àwọn mùmìní àwọn mùmìní tó wíyí kọ́ àwọn sọ̀háàbà ìdíwánuláhí aléyìn nuwallihi ma tawalla àpàtí gbogbo ibi tó bá a wà fi sínú náà jẹ́ ànàmà aláàlọ́ sọ bẹ́ẹ̀ o olóburú fún yàn kọ́ kó wáyé pé nínú jahannama ni òun lọ so ilé ìnìkan ìsìwáṣọ èmi kọ́kọ́ mú sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ma àwọn tíra tí ó tún sọ ọ̀rọ̀ yẹn ó pọ̀ díẹ̀ ìjó ti yé nìsìn so ilé ìdáwọ́kọ́ wo tíra yìí náà al-muqaddimatu al-ashr abdulaziz ibn ra'is al-ra'is ẹni tó ṣe pé tíra yìí dáa sọ́ọ́lì Fawzan tábà lọ wo ibi ìbàyí ṣéèfù ó sọ̀rọ̀ tó dá mẹ́ púpọ̀ níbi sọ́fà 86 68 68 ó ní wàmàn khalafa ẹni tó bá yapa àwọn ahdatha fahaman àbódádá dálẹ̀ àgbọ́yé kan àgbọ́yé kan àwọn tàbẹ̀ fahaman muhdathan àbólóhun tẹ̀lé àgbọ́yé kan tán dálẹ̀ khilafu ma aléhìlẹ̀ àwáhìl na salafi sọ́yẹ̀ ó wá yàtọ̀ sí tí àwọn sàábé alákọ̀ọ́kọ́ wà lérí ẹ̀ filifaham fahadal àgbọ́ ìtọ́lọ̀ gbọ́ yẹn maridodun àádá padà sí wàíza tàdàbàrìtà tọba ronú alimta umma anna kulla dalilin ala ujiyyati ijma dalilun ala ujiyyati fahmi salaf gbogbo ẹ̀rí tẹ́lò fún ijma o òun náà lẹ́lò fún fahmi salaf ìdánpẹ̀ ní fahmi salaf wa ijma o as-sahaba so ti fa innahum tora àwọn sahabi lápapọ̀ iza fahimu fahaman tó bá gbàgbọ́ yìí kan min ghairi mukhalifi minhu ta da to yapa sí wọn fahom ìjìmá omínihò ìpapọ̀ wọn nù ní na fi gbọ́n kan yé alahazalfa so ní délé ikọ̀ ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ bákan náà Ibn Qayyim rahimahullah òun náà sọ̀rọ̀ oye ó ní alẹ́ ilimu qala Allahu qala rasuluhu qala sahabatu ní ti ń jẹ́ ìmọ̀ òun ní ti Allah sọ ní ta nẹ́bì sọ ní ti so yẹn ni ó fi fà tí àfáà yìí náà abdulmanihim ń bí tíra yẹn ó sàlàyé pé kí àwọn èèyàn padà síbẹ̀ ibi asàlàfíyà àkẹ́kọ́tò ha òṣòlò ha mọ̀kífà mọ̀záì oníkíyàn padà sí ibẹ̀ ó rí na níbẹ̀ náà náà ló tíra yìí náà dẹ̀ dáadẹ́ bá rí tíra yìí ó náà dá nípa pé almanhaj limaza aftatul manhaj salafi kí náà dé tí mo mú manhaj salafi tí mo mú ní ojú ọ̀nà gbàdó náà sọ̀rọ̀ lórí àyà yẹn ó sọ̀rọ̀ tí ó dá púpọ̀ ní ibẹ̀ púpọ̀ ìyẹn ló fà ló jẹ́ sí pé tí a bá wá wò ọ̀rọ̀ yẹn á ti rí pé èmi nìkan kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn àfáà náà kọ́ wọ́n sọ bẹ́ẹ̀ nípa pé áyà yẹn gan tí wọ́n gan bá tú áyà yẹn wà á rí pé ìgbà tí ń sọ òun náà ni mo ṣe àlàyé ní orí rẹ̀ yẹn so ní délé ń sàlàyé yìí káwọn bá máa sọ fún yín pé ẹni tàlàfà olówà ń bẹ́ẹ̀ ẹni ni tí ò ní túmọ̀ kò sẹ́yìn kan tó sọ báyìí ìmáàmù ahmadu kan tó sọ kò sọ pé àfà àgbà ló ó wà ń bẹ̀ tó ti sàlàyé lórí rẹ̀ so ń tẹ̀lé ànẹ́bìnrin ẹ kí a máa tẹ̀lé so bí ó ṣe fẹ́ ma ní òní nìyí so káyì ti máa dé ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ẹni tí mo sàlàyé fún yín pé à ń gba owó tó wà lọ́spítà tán ní àìsàn 500,000 gbogbo ń kálukú yín tó bá mú wá